bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run nínú ìjẹ́ alágbára rẹ̀ àti nínú ìjẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ olówó iyebíye eléyìí tí à ń ṣe ọlọ́run jẹ́ kó wúlò fún wa kó wúlò fún ẹni tí ó ń sọ àti àwa tí à ń gbọ́ kọ́lọ́run kó má ṣe níbàlẹ́jọ́ ọbú fún wa tó bá dijọ́ ọgbìn alkiyama lálá haúlà kú wátá ilà bílà ilà ilé ìrọ̀bì. nam ní ìjẹjọ ibi tí a dúró sí òun níbi tó ní í ṣe pẹ̀lú mímọ jẹ òkúńbete àti ẹ̀jẹ̀ àti ẹran ẹlẹ́dẹ̀ ní ẹni tọ́lọ́ ń bá ní kó láǹfààní àti máa bá ní lọ a jẹ́ kó yé wa bó ṣe já sí pé minajul mu'min fi tẹ́ríkìlì muharramat àwọn ẹni ọlọ́run àwọn nǹkan tó bá jẹ́ èèwọ̀ àwọn nǹkan tó bí ọlọ́run nínú bí wọ́n ṣe máa ń gbé jù sílẹ̀ nínú àwọn nǹkan yẹn òun láti sọ ọ̀rọ̀ ẹran tó bá kú sí jífà ẹran tó kú tí èsè pé wọ́n fowó kọ ọlọ́run dúnbù ẹ̀ táwọn èèyàn ń tà káàkiri náà lù bóyá wọ́n fi ṣe súyà ni o bóyá àyà tí ń tàmọ̀là ẹran wọ́n ń lé ẹran tó ti kú nìyà náà rárá rí pé ẹran ilé ẹran tó yẹ kọ́ra twenty thousand wọ́n tà fún ní six thousand sẹ́yìn kó ti kọ́ jèrè for thousand báwọn náà láì tí ì kọ́ láì tí ìta ẹran gan so tó bá tún wá padà tó tà ó lè tà síbi so torí èrè táwọn èèyàn ń jẹ yẹn wọ́n fún àwọn èèyàn ní àràmù jẹ gbogbo ẹni bá dẹ̀ ti jẹ àràmù nínú nta a mọ̀ ni pé yóò bẹ̀ lọ́hùn àdúrà rẹ̀ ò ní ṣe o kò ní gbà torí àdìsí eléyìí tó wà nínú sọ̀yù Muslim tánàbí arákùnrin yìí ashatha agbárọ̀ yẹ̀múdùyàdé ìlà sàmà arákùnrin yìí wọ́n ròyìn wípé kí ni o gbogbo ara ẹ̀ ló keruku gbogbo orun orí ẹ̀ ọta kókó téèyàn bá ti rí kò nídìí kánsẹ̀sẹ̀ máa sọ fún yàn pé eléyìí onírìn àjò ni èyàn ò ti mọ̀ pé no onírìn àjò òun ni eléyìí ẹni ìwárè ọwá ń ṣàdúà yàrọ́bì yàrọ́bì yàrọ́bì ìwọ ọlọ́run ọba mi ọba mi ìwọ ọlọ́run ọba mi wà haram oúnjẹ tí ń jẹ èèwọ̀ ni wà mọ̀lìbásùwò haram aṣọ tí ń wọ èèwọ̀ ni kódà omi tí ń mu èèwọ̀ ni wàgùdù yàbẹ̀lẹ̀ haram inú èèwọ̀ ló ti ń Okay inú èèwọ̀ ló ti ń yí anábì sallallahu alaihi ó ní fa anna yustajabula bó o lẹ́sẹ̀ rò pọ̀ ọlọ́run gbàdúrà rú eléyìí ọlọ́run lè gbàdúrà rú ẹni bẹ́ẹ̀ àṣèmí máa jẹ gbogbo orú àwọn oúnjẹ yìí tó e dórí ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ láwọn ìlú kan ní nàìjíríà wa téèyàn bá débẹ̀ ó yẹ kó sọ ẹran jẹ nínú kó máa jókòó èkó tàbí kó máa jẹja tàbí tọ́lọ́n bá ní kó orí edé tàbí kọ́ ọmọ jẹ nǹkan kan tẹ́ ẹ e dúró ń bẹ torí pa àwọn tó ń gbé bẹ́ẹ̀ àwọn tọ́já sí pé kí ni o àwọn kan bá ní mójútó ọmọ tí ń pariwo torí ọlọ́run tàbí kan gbé kan kan mú sọ́dọ̀ so yóò já sí pẹ̀lú àwọn ìlú yẹn tí wọ́n máa ń jẹ lọ́dọ̀ tiwọn òun lẹ́lẹ́dẹ̀ kódà wọn ò fi ṣe ẹyìn súyà kódà wọn lè ṣe ló fi jẹ́ pé gbogbo àwọn tá a mọ́ ọlọ́mọ sí alẹ́ yẹn tí wọ́n máa ra nǹkan ẹ wà àwọn ẹran tó máa ń tà láwọn junction káàkiri ìbàdàn náà kí ló fi yọ apẹ́ kèsì ẹran ẹlẹ́dẹ̀ àwọn tí máa ń mu ògógóró àwọn union mọ́tò wọn máa ń rà jẹ́ pọ̀ twenty naira fifty naira wọ́n ti bá wọn fìgbàlẹ́ olórí ibú kan sí yàrá fìgbàlẹ́ mu yóò fún ọlọ́ndẹ̀ naira yóò ara jẹ́ <laughs> àwọn àpọ̀n náà lè máa jẹrú ẹ̀ àwọn ẹran téèyàn àwọn ẹran téèyàn ọmọ bíi bẹ́ẹ̀ ẹran òkú bètè ni bẹ́ẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ẹran ajá ni ọlọ́mọdé kọ́kàn wa ó le òun la ṣe wá sọ nípa wípé ànábì sallallahu alaihi wasallam ó ní la yadkhulul jannata lahmun nabata min suhut annaru awla bi annaru awla bi ànábì ní gbogbo ara tó bá já sí wípé nǹkan èèwọ̀ nǹkan àràmù òun náà ń fún flesh òun nírú ẹran yẹn ń jẹ tó fi develop iná nírú rẹ̀ ọwọ́ ìjọ ògbéǹdà kìámà àáfàá nínú ẹ̀ náà tó ni àdíìsì kan tó wáyé tó fi ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ tó fi wé mímọ́ ta lúdò àbáwọn ayò ọlọ́pọ́n nínú ṣẹ̀ríà Islam jàmọ́ ẹ̀já gbọ́ àárín yìí rànlẹ́ yìí kò yẹ ká tún délé mùsùlùmí tó ń ṣe Islam gidi ká máa bá lúdò lè rẹ̀ lúdò ọgbọ́miyé gbogbo àwọn tó àjọmọ́ nǹkan oní dice àbáwọn nǹkan aláyò mùsùlùmí è máa fi ṣeré kódà èèyàn ọ gbọ́dọ̀ sínú ilé ẹ̀yin tẹ́ ẹ jóbi ẹ mọ́jọmọ yín ó gbèrú rẹ̀ wọnú ilé pé ẹ́ ìbínú ọlọ́run ló gbé wọnú ilé yìí lúdò níbi lónìí àwọn mi lúdò ọ̀rọ̀ àáfàá mi lónìí àáfàá náà wà máa ta lúdò àáfàá tẹ́lẹ̀ àwọn ta lúdò ọ̀rọ̀ dojúrú àwọn ọmọ ilé kéwú àwọn ilé lónìí thursday ta lúdò six four five two four three six one wọ́n mọ̀ wá ta lúdò ní tiwọn náà mọ̀ ẹ̀dọ̀ torí pa ti mọ̀ ńlá ìbàbí nárídì fàkọ̀dé aṣọ lọ́ha gbogbo ẹ̀ tó bá ń ta tó onídáìsì àwọn ọmọ ayò tó fi ń ṣeré ànábì ló ń tàn ti yapa àṣẹ ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam ẹ wá máa wò ń gbàtà àti àmọ̀ pé kéèyàn ọta lúdò àràmù ni ẹ wá máa wò bọ́n ṣe fi ọ̀rọ̀ lúdò àti ẹlẹ́dẹ̀ wéra wọn ànábì ni man la'iba bin nardishir fakaanama sọ́baga yadu'u fi láhámi alìkhinzir fakaanama sọ́baga yadau fi láhámi alìkhinzir ó dàbí ẹni pẹ́rú ẹni yẹn ó ti ọwọ́ rẹ̀ bọnú ẹran ẹlẹ́dẹ̀ ẹni tó bá play ludo tó ń play àwọn kinní oní ọmọ ayò anabi sallallahu alaihi wasallam ọlọ́dà bí ìgbà tó ń tó mú ẹran ẹlẹ́dẹ̀ tó ṣe kí ni o tó ń wo jẹ àṣejíjẹ ẹran ẹlẹ́dẹ̀ ìyapa ọlọ́run ni bó ṣe já sí pé kéèyàn máa ta ludo náà ń o ọlọ́run bò nífẹ̀ẹ́ sí jama tó bá wá rí gbogbo àwa mùsùlùmí ká sọ́ra fúnrú àwọn nǹkan yìí kọ́lọ̀nkọ́lọ̀ àánú wa lójú àfààní nínú nǹkan míì tó yẹ ká sọ́ra fún òun ni ádámù tàná zui minal baoli wàhùwà ṣàárù nàṣàrà jẹ́mọ́ ẹ̀já gbà níta dé yìí kódà a lè má lè parí òun nìkan lónìí torí pé bí tá a dé yìí nǹkan tá a máa ń fojú kéré ni tí ó sì jẹ́ èyàn jí àlọ́dọ̀ ọlọ́run kódà ẹ̀yin tẹ́ ẹ jóbin ọlọ́run ní ẹ̀pọ̀ díẹ̀ iṣẹ́ ń bẹ tẹ́ ẹ ṣe lára àwọn ọmọ yín lórí ibi tá a dé yìí àwa tá a jẹ́ tíṣà iṣẹ́ ń bẹ lọ́dọ̀ tiwa náà tá a ṣe lórí àwọn stúdẹ́ǹtì wa nínú nǹkan tí a dé yìí ni pé bí mùsùlùmí ó ṣe máa tọ̀ aṣọ díẹ̀ náà jẹjọ ẹ̀ ń bá rántí iṣẹ́ rántí tó fi já sí wípé ìtọ̀ ò ní máa kan sásọ wa tó fi já sí wípé ara wa ọmọ ọmọ tónítóní tó fi já sí wípé aṣọ tá a fi kírun ọ̀ndàwé àwa tá a wọ̀ tẹ́lẹ̀ àwọn àwọ̀tẹ́lẹ̀ tá a máa ń wọ̀ sára ìtọ̀ ò sí ń bẹ̀ jama ọlọ́run làwa o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ó tún wọná tí wọ́n sì ń kírun látara ìtọ̀ àáfàá ní ṣe rántí àdìsí Abdullahi ọmọ Abbas ọlọ́run kó bá ní yọ́nú sí màá kà àdìsí yẹn ṣùgbọ́n kí n tó kà ẹja ṣàkíyèsí àwọn nǹkan yìí ṣe ra kọ̀kọ́ kí mú látọ̀dọ̀ àwa tá a jóbin ṣe ráwọn ọ̀tá Islam hmm, wàláì ẹ rò pé wọ́n nífẹ̀ẹ́ yín wọn nífẹ̀ẹ́ yín o wọ́n kórìíra yín o sẹ́ẹ̀rí tẹ́ bá ti ráwùjọ kan tán bá ti ráwọn obìnrin tán ń lò jáàbù tán bá ti ẹ̀tọ́ wọn wọn bíláàkì à wọ́n tán wá lọ bojú wàláì ẹ̀yìn lè tẹ́yìn ọ̀bà mọ̀ èmi mọ̀ inú máa ń bí àwọn kèfèrí kódà àwọn tó jẹ́ Christians sẹ́ẹ̀rí ẹ mọ́rò pé ah, ìyá jọ̀ọ́nú on kọ̀ nice o torí pọ̀ ń bá ara jà ní o ọ̀tọ̀ ní tán kọ́ wọn sọ́ọ̀sì wọn o ọ̀tọ̀ ni tí ń sọ tọ́ọ̀bà sí ń bẹ́ o ba bá ṣẹlẹ̀ sí ọlọ́la yóò fi ọsẹ̀ ẹ̀gbẹ́ sọ́tán wọ́n nwa lọ́kadà gbé ọ ṣubú ẹni tí ò ti ẹ̀bójú gan tó dáadáa ò ríran sọ bá ń fẹ́ lẹ́yà kan ó ní á ah, ṣe wá gan bẹ́ẹ̀ sí máa da ọgbẹ́ ẹ̀bójú yìí ọlọ́run ni ah, lọ èmi ò rí ọ pé wọ́n lọ ń bọ̀ yìí àwọn ọkùnrin ò rí ọ pé wọ́n lọ ń bọ̀ yìí ṣùgbọ́n tèmi bá ń bọ̀ ẹni tí ẹni bá fi orí mi ní orí mi kódà téèyàn bá dá mi mọ̀ mo lè disguise kí n change ìrìn mi yóò mọ̀ wá rò pé àwọn ọmọ Rashidi ìrìn báyìí màá tún fakọ́ sí ó ní ta lọ́wọ́ ìrìn jù ní èmi àti ẹ ó sáwọn akéèrè ríran ṣèwọ́ lọ́mọ́ mú mi fóònà ṣèbí wọ́n lo dúró yìí ọkọ̀ là ọkọ̀ one one ọkọ̀ mẹta, mẹta ọwọ́ aṣọ rẹ́ẹ̀dì ọwọ́ bàtà tánrìn lọ́nà èmi àti ẹ̀ ọ̀yá ìwọ kí mo fi síbi bí mo bí ọmọ bí mo tọ́tẹ̀ sọ ọmọ àbọ̀ ọmọ àwọn àfáà tèmi oge tiwa fún gbogbo ayé ẹni ọba tí sọ mọ́ ọ̀tọ̀ ni tó rò pé wọ́n bà lẹ́nu ẹlẹ́yà ọ̀tọ̀ ni tó bá ẹlẹ́yà jùnú sálángá kí ó kó wọ́n kórìíra kán máa rí obìnrin mùsùlùmí nínú ìjáàbù náà ṣe máa gbógun táwọn atán bá lò jáàbù ní yunifásitì ní poli pé ah, a àti ẹ̀gbọ́n primary secondary ẹ̀yìn náà tó wá di graduate ẹ̀ tó máa bá wa pé wọ́n àbá aṣẹ́ tó wà inú bí wọ́n ju jùgbẹ́ lọ bínú ṣe wá ń bí wọn tó yẹn ibi tí mo ti lọ nìyẹn o wọ́n wá ń ṣe àwọn aṣọ bú kan fẹ́yìn obìnrin tí ò ní jẹ́ kẹ́ ẹ free ọ̀pọ̀lọpọ̀ yín èèwà afurasí mọ́ ṣe mistake o mọ́ sì mí kóòtì o mi láràámù ni kó o lò ó ṣùgbọ́n fi làákà ìkun àwọn ṣòkòtò kan bẹ tán ti fẹ́yìn obìnrin ní ìsìn ìwọ tó o bá rí pé o fẹ́ jáde tó le tó rọ̀lẹ́ kó o tó wọlé zuri asiri ó tó bọ́ ó dáa kọ́ mọ́wọ́ orí ẹ̀ jáde tó o bá wà ládùúgbò tó o sáré padà lọ ilé rẹ obìnrin tó bá wọ orú ẹ̀ tí èèbá ṣe bọ́ bá rí léètọ̀ tó wà comfortable kò lè ráyè tọ̀ torí pé wọ́n ti bá a ṣe ṣòkòtò tán ti ṣe mọ́ bíi sọ́ọ̀sì fún tí gbogbo ẹ ti lo òkè ara tí ọba sọ́ra tó bá fẹ́ tọ̀ ìtọ́ kàn sí lásọ yóò sì bá sọ yẹn kírun ẹ̀yin rò páwọn ọ̀tá ìsìláàmù wà lẹ́wọ̀n ẹ̀ nífẹ̀ẹ́ yín tó tó bá wọn torí pàwà kẹ́rí pé ó bo ara kò ní jẹ́ kárẹ̀ lẹ́ọ̀ máa ṣe kí ni o kọ́ máa yọ ọ́lẹ̀ yọ bu ẹsẹ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn tó ṣe orògbé torí kó lè bo ara wọn ṣe ṣe torí àwọn ọmọ tó yẹ pé ọwọ́ tí wọ́n wọ̀nù wọ́n wà wọ ṣẹ́ẹ̀tì le tán bá ti ábòde gbogbo tan wọn yóò fọ pẹpẹpẹ gbogbo ẹsẹ̀ wọn ẹ mọ̀ wò bẹ́ẹ̀ orí yín ọmọ wa tá sí sìnà ó lè máa lọ ẹ má fẹ́ rèpù wọn gan ibi wájú ara wọn yọ̀ọ̀kì ara fi kankan já ni tọrọ fẹ́lẹ́ ó dẹ̀ rèpù wọn lọ torí kírèpì ò lè rọrùn làwọn ṣe ṣe torí káwọn obìnrin ó lè máa seduce kó lè jẹ́ kí wọ́n mọ dọ́gbọ́n fa ọkùnrin mọ́dọ̀ ara wọn òun làwọn ṣe kì í ṣe torí kó lè bo ara torí parí pò bo ara lèyẹn lẹ́yà kọ̀ọ̀kan náà ṣe ń lò tó bá ti á rí pé ọ̀ lọ ibi tó lọ o lè mọ́ tí ó wà comfortable bí ilé rẹ ó dáa kó o ṣe làákàyè níjọ́ táwọn ìyá wa ń wọ àwọn aṣọ kaba ìró nǹkan kan tí wọ́n mọ́ wọ ṣòkòtò ẹlẹ́sìn mìíràn wọ́n ráyè ètò ẹ̀wò ní ọ̀nà Ìbàdàn sẹ́kọ̀ọ́ wọ́n sọ ń sórí ara mi báyìí kálukú wá ń sọ̀kalẹ̀ kálukú ń lọ tọ̀ àwọn ìyá kan fẹ́ rorò sẹ́yìn pé àwọn ìyá Yorùbá sì lè tìjú wọn bá Yorùbá èèmọ́ sí òwò ara wọn lẹ̀ àwọn ìyá yẹn wá mú ìró àwọn dàrógbò lẹ̀ báyìí wọ́n kẹ̀ ya ẹsẹ̀ wọ́n sì ń tọ̀ ọmọbìnrin tá a wí ṣòkòtò lọ́wọ́ <laughs> ìtọ́ ti gbẹ́ títọ́ ti ń jó lára ṣe jẹ́lẹ̀ fáwọn ìyá onírò fáwọn ṣe ń fa sọ́ọ̀bù ara tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ń tọ̀ owó ò lè fi ṣòkòtò ẹlẹ́sìn bo ara sẹ́yìn òun náà sì rò pé àpàlà ìwà dúdú mọ́tò tó lọ kọ́ wájẹ́ kí wọ́n mọ̀ rí bàrá àdí mi ọwọ́ ń wọnú lọ ọlọ́ọ̀fọ́ oríjì mi ó fẹ́ kó ti tó ara kó tó débi tó ń lọ ẹwọ́n tó fi kó bára rẹ̀ ju pé kó ara lọ ìwọ́n tó bá ti rí pé lorú ẹ̀ níjọba ìrọ̀lẹ́ lóòótọ́ òde ọmọrú tọ́lẹ́ẹ̀tì tó rí mẹ́rin lóru aṣọ máa ń jáde tọ́ wà nílé tọ̀ dáadáa títọ́ ọmọ wa kan sí ọ ní kíni o aṣọ ò ní nírun ìwọ́tọ̀ ọjọ́ kùnrin náà gbogbo àwọn táìtì rọ́ọ̀kan tí gbogbo rẹ̀ ó fọ pẹ́pẹ́pẹ́ tó jẹ́ pé ìtọ̀ ó lè máa kan sí sọ́ra mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra fún kítọ̀ máa kan sasọ rẹ̀ pàápàá àwọn ọ̀ndàwí àtàwọn máa ń wọ̀ lákọ̀ọ́kọ́ lábalẹ̀ ètò ìlera kọ̀bẹ́tò ìlera mu ṣe ara àwọn nǹkan kéékèèké tẹ̀ ń wò náà tọ̀ yẹn tọ́ bá ẹ̀ńbá àwọn sáyẹ́ǹsì tí wọ́n bá gbé ìtọ̀ wọnú láàbù ntọ́ wà lára àtọ̀ lágbára ni irú nǹkan yẹn tó bá ń kán sí àìmọye àwọn kòkòrò àìfojúrí ló lè ti dàgbà tó ti bàlágà tó jẹ́ pé lè ti ní àwọn ọrùn láwọn ibì lára títọ̀ yẹn lè láyè tó ara tó o lè fọ àwọn kan mọ́ àwọn àìsàn kan lè máa sí ọ látara pé o tẹ̀lé súnà kọ́ ọmọ fọ́ra rẹ mọ́ pẹ̀lú omi tó bá tọ̀ nínú nǹkan mẹ́tò tó lè sí ọ gan ni wípé irú àwọn nǹkan yẹn yàtọ̀ sí wípé o ò ní níjọsìn àwọn tó bá mọ òórùn wọn mọ gbóòórùn bú lára rẹ ànábì àsàlẹ̀ sọ pé àwọn màláìkà ara máa ń ni wọ́n mímọ̀ yàtà àdàbí ìbànú àdà àwọn mímọ̀ yàtà àdàbí ìnàsì ìtọ́ bá ti lè kónira béèyàn tó lè kónira báwọ̀ ọmọ ànábì ádámà ọmọ ní àwọn mọ̀lẹ́kà náà nìkẹ́ ní ara jẹ́mọ́ ẹ̀já sọ̀rọ̀ fáàrin wọ́n wá lánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam marra bi qabrayn marra bi qabrayn sẹ́lá àdìsí Ibn Abbas yìí òun nìkan tó ní wáàsí àwọn àfáàfà bá bá lẹ́ẹ̀kọ́ yọ ń bẹ̀ màá sọ díẹ̀ ń bẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọ́n ní Ibn Abbas òun lọ́gbà díìsì wa ó láwọn wà pẹ̀lú ànábì asálàm níjọ́ kan ni ànábì wa kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì ànábì wa ní sẹ́ẹ̀ rá àwọn sàárè o ìnáwó máa yọ àdìbà wọ́n ń fi ìyà jẹ wọ́n yọ àdàbáàní tá a bá bu wá ní mọ̀jì húlù wọ́n ń fi ìyà jẹ wọ́n ta ní fi ìyà jẹ wọ́n àwọn mẹ̀lẹ́kà náà ní ṣùgbọ́n apá wọn rẹ́ ṣé ẹ wá rí tí wọ́n ń fìyà jẹ wọ́n sí wà mọ́jú ọ̀tá bá ní fi kẹ̀bí nǹkan táwọn fojú kéré pé kò tóbi ṣùgbọ́n tó tóbi lọ́dọ̀ ọlọ́run àṣegbà míì èmi àti yín á trivialize á fojú kéré àwọn ẹ̀sẹ̀ kan tàṣàbùnàwù àjìnàn wàhùwà ìndà lọ́ọ̀yì azim á fojú kéré àwọn nǹkan kan ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run tóbi irú ẹ̀ níbi náà anásì náà kọ́ ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà táwọn sàbẹ̀ kú tán tó pa àwọn sàbẹ̀ díẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn ó lẹ́yìn èèyàn ẹ̀ ń ṣe àwọn nǹkan kan lónìí tọ́já sí pé lójú ayé ànàbí àsálàm kúnná na'udduha minal mubiqat ara ń tó lè sọ̀yàn dó lórí ibú lọ́dọ̀ ọlọ́run làwa máa ń kà sí láyé ànàbí ṣùgbọ́n lónìí ọwọ́ yẹpẹrẹ lẹ́yìn fi ń mu ọwọ́ kékeré lẹ́ fi máa wọn nǹkan yẹn nínú irú àwọn nǹkan yẹn òun lọ̀rọ̀ ọ̀tọ̀ yìí jàmọ́ ẹ̀ mọ̀jẹ̀ ń tàn yín jẹ tá a bá kó mùsùlùmí hundred jọ àwọn tọ́lọ̀ ń sàánú bí ọ̀rọ̀ ọ̀tọ̀ yìí bóyá náà lè pé márùn ẹ lọ wọ àwọn èèyàn wa àwọn dráìfà wa àwọn ọmọ union mọ́tò wọn ò dúró lára mọ́tò wọ́n sì ń tọ́ ẹ lọ wọ àwọn ìyá wa lọ́jà àwọn ìyá wa ní kiri mùsùlùmí lọ́pọ̀ ní wọn ó ń kiri lọ ó dúró máa rògiri ọfọ̀ ọkàn mú ọjà ọyà tán méjì ó sì tọ̀ ó tún máa sọ ìró hmm, ó tún fi nù ú àwọn ìyá ìdẹ́ ń kírun àwọn bàbá yìí ń kírun àwọn dráìfà yìí ń kírun àwa náà gbọ́dọ̀ tẹ́ni àwọn ọmọ adébi wípé tí wọ́n bá ti tọ̀ tí wọ́n bá ti rómi kán lòkúta istijimar kọ́mọ̀ jà sí pé ẹ̀gbin kankan ìtọ̀ kankan ọmọ kan sasọ wa tá a bá tún wá láhádọ̀ tá a bá tún wá fura pé á ah, ṣètọ̀ díẹ̀ o kan sasọ èyí ò tún wá fomi fan àárín ibi tó ro ó ti tó bá wọn darẹ̀ láàmú ìtọ̀ tán kọ̀tàn fi òkú lẹ́fọ̀ọ́ lọ́hùn wọ́n ṣe tó yẹ kó ṣe wọ́n wò mọ́ dáre láàmú bánàbí sàṣàlám sí wá kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè ó ní wọ́n ń fìyà jẹ wọ́n o ṣùgbọ́n ń tán fìyà jẹ wọ́n sí ń tán rò bí ò tóbi ni ó ní sẹ́yẹ́rí alákọ̀ọ́kọ́ nù wọn láyà stanzihu mi bá olè láyà stẹ́búríhù láyà tàwákọ́ àtàwọn ìrìwáyà àti mí ìtọ́wá lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé kèékùlà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pọ́fẹ́tọ̀ kèé ṣe mọ́ra dáadáa kèé ṣe kí ni o kèé ṣe ìmọ́ra dáadáa ìmọ́ra rẹ̀ ní problem kèé fomi ṣèmọ́ra dáadáa bó ṣe yẹ látara wípé yọ́kẹ̀tọ̀ ó ti tọ̀ náà nu ó rò kó ti tán bẹ́ẹ̀ tọ́ba tó fẹ́ tọ̀ kò ní para mọ́ kèékù láabi ṣe máa tọ̀ kọ̀ lákàkún sọ́rọ̀ ọ̀tọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní tó ń jìyà sí nìyẹn ó ní sẹ́rẹ́ ní ẹlẹ́ẹ̀kejì kánà yamshi bayna nas binamima wà fi riwayatin bilghiba ọlọ́run làwa o jẹ́mọ́ ara ń táwa ní ìka àkún ó ní sórí òfófó ọ̀rọ̀ ẹ̀yìn lẹ́nìkejì máa ṣe tẹ́ bá ti rẹ́ni tí ń sòfófó yóò sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ bá ti tí ń sọ̀rọ̀ ẹ̀yìn yóò ṣe kí ni o yóò sòfófó jẹ́mọ́ mo tó ń tó ń sọ kálukú wa ká sọ́ra ṣe rí wọn bá gbìyànjú tá à ń ṣe yìí láwùjọ táwà sí wà local champion tó ní wá àwa ń gbìyànjú à ń kírun à ń gbìyànjú à ń gbáwẹ̀ a tún nífẹ̀ẹ́ ọlọ́run a tún wá gbọ́ wáàsí ìrọ̀lẹ́ jímọ̀jímọ̀ rẹ̀ ní ìsìn lálùbásọ́rù wá ń bì àwà gbọ́ wáàsí kálukú wá láwọn ọmọ tá a fi lẹ̀ o aláwọn aṣọ tó yẹ káfọ̀ tá a fi lẹ̀ o aláwọn abọ́ o nígbà kálukú bá tó wá délé tó yẹ kó tó ṣe yóò ṣẹ̀ṣẹ̀ máa fọbọ́ yóò ṣẹ̀ṣẹ̀ máa fọṣọ ṣùgbọ́n torí pa nífẹ̀ẹ́ ọlọ́run àtúnwá ń gbọ́ wá sí òní díẹ̀ lómi ni wọ́n ti ka káfì lónìí ẹlòmí ti sàárà ó ti sọ́dá kọ̀ lónìí àwa ń ṣetọ́ ọlọ́run níwọ̀n bá tọ́lọ́run fún alágbára ẹlòmí ò tún jí lóru yóò ṣe náfìlà ẹlòmí ò gbàwẹ̀ monday thursday ẹlòmí ò tìlàwà kùránì ẹlòmí yóò tún pa àwọn èèyàn lọ́wọ́ àti yóò tún sanwó mọ́tò wọn àáfà ìfẹ́ sàgbà amógun ọ̀hún kí mo wíjẹ̀ mọ́ ìfẹ́ sàgbà kíni ọlọ́mọdé àṣà ṣe dànù òfófó ọ̀rọ̀ ẹ̀yìn ó lè bàṣẹ́ jẹ́ òun lànà bí àṣà là ń sọ fún wa yìí o òfófó àtọ̀rọ̀ ẹ̀yìn làwọn kan ṣe àwọn kan ìtọ̀ gbogbo owó tó onífẹ́ kọ́ ọmọ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kọ́ ọmọ sọ̀rọ̀ fámílì ohun fámílì lẹ́yìn wà láìlọ túbá o ìwọ tó onífẹ́ kọ́ ọmọ gbọ́rọ̀ kí láàrin àwọn èèyàn kọ́ ọmọ dà láàrin àwọn èèyàn lọ túbá àwọn nǹkan yìí ló fa ìyà sàárè fáwọn ọkùnrin ọlọ́run làwọn ń bi ìyà sàárè kí wá ni tí ó tẹ̀lé jẹ̀mọ́ wọn lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wá rárá já ewé ó wá fi sórí sàárè wọn ó ní bọ́yá ọlọ́run á bá mi ṣe ìyàní fúfú yẹ fún wọn bọ́yá ọlọ́run á bá mi ṣe kíní fúfú yẹ fún wọn o ìyá sàárè ṣe rádìísì ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ẹjẹ́ kẹmú méjì àbí mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú tí ẹjẹ́ mú ìjọba ẹgbẹ́ àárín yìí o àwọn àáfàá kan lọ́dọ̀ tí wá ń yorùbá yìí á ah, ọlọ́run alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sẹ́rí téèyàn bá ti gbọ́ súnà yìí bó ṣe wù kọ́ ọmọ kéwú tó yóò máa misbehave ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn ọmọ lárúbáwá àti kọ́ yẹ ẹ̀sìn àwọn àáfàá kan lọ́dọ̀ wa ń bi tó kù bá ti wá kú wọ́n wà nìkan lọ máa wo nǹkan méjì wọn ò nìkan ṣe wọ́n lè nìkan lọ já ewé tútù àbẹ́yẹ̀ ni kọba súnà mu wọ́n nìkan lọ já ewé tútù kan kó sórí sàárè òkú yẹn jẹ́mọ̀ sẹ́ mọ́ rí abẹ́ ìrí ẹ mọ́ sọ di súnà kìí ṣe súnà tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn mìíràn àwọn oníṣẹ́ oṣù bàbá àwọn mùsùlùmí mi tí wọ́n gbé sí iye tó nǹkan tó kù wọ́n bá ti kú wọ́n wàá lọ gbégi kan síbi ìgbèrí ẹ̀ pé igi tó bá ti ń ṣèrántí ọlọ́run ọlọ́run ní jẹ òkú yẹn ya ẹ sì tú kí ìmọ̀lẹ́ ṣe kí wọ́n ṣe wọ́n sì tú tẹ́ ẹ bá gbé igi ten billion sórí ìsàárè òkú kò ní kọ́ lọ́wọ́ mọ́ jẹ́ yà lọ tó bá jẹ́ ní ìyà àwọn àáfàá ní àdínsì ó nídìí ká gbọ́yé ká ṣe kí ni ká gbọ́yé alákọ̀ọ́kọ́ nínú àgbọ́yé ẹ̀ jẹ́mọ́ ẹgbẹ́ o anabi sallallahu alaihi wasallam anabi ọlọ́run ni ọlọ́run rán jìbìrì ìlú sí ni pé ìyà ń jẹ wọ́n ìbéèrè tàbí wọ ni pé ta ló sọ fún ọ pé ìyà ń jẹ òkúta ọ̀fẹ́ jáwé tútù ta ló sọ fún ọ pé òkúta ọ̀fẹ́ gbégi síbi sàárè rẹ̀ ìyà ń jẹ ìwé bí ọlọ́run ọlọ́run rẹ̀ nìkan kan ọ ọ̀dà lẹ́yìn sàárè òkúta aṣọ ìtìbùnú gbà wáyé tó wá sọ àdíìsì tánàbí tó jáwé sórí sàárè àwọn sàábé usman bono mabdul anabi nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ anabi ṣe kí ni o ó nífẹ̀ẹ́ rẹ̀ anabi ọ̀jáwé sórí sàárè rẹ̀ ń gbòòkú abẹ́rẹ́ pàdánù bí àsálàm jáwé sórí sàárè rẹ̀ ni ìjàmọ́ ẹ̀dá mi lóhùn sọ jáwé sórí sàárè rẹ̀ ẹ̀ẹ̀dáhùn ní kọjáwé ìyàwó ànàbí ẹzàmà ámùlì húsnì ọdún ìbànújẹ́ ìyá wa Khadija ọdún yẹn ló kú àbútọ́ líbi ọdún yẹn ló sànàbí jáwé sórí sàárè ìyàwó àkàdíjá àwọn sàábé tán jẹ́ ní eré èwo lànàbí jáwé sórí sàárè wọn àbí tó gbin gíbẹ̀ ìwọ tó ọba ń jáwé sórí sàárè ọ̀tẹ̀lẹ̀ súnà àìgbọ́kéwúyé ó lànàbí náà jáwé sórí sàárè àwọn òkú kan tí à ń jẹ àwọn àfáàní tó tún wá jáwé sórí sàárè bìlì mùsùlùmí náà àwọn àáfàá ló ń ro aburú sókù tó ti kú kọdíọ́sátà lọ́nà bí mọ́tàlì mùsùlùmí àwọn tó kúnnù mùsùlùmí ìwọ́ wá ń ra aburú sí wọn ọwá ń gbé igi sórí sàárè wọn ọ̀njáwé tútù òkè ó rò pé tọ́lọ̀ wọn bá jẹ wọ́n o ó ro ẹni ìyà sí wọn tí wọ́n ní ká máa ro dáadáa síta ní ọmọ ìyá wa àtòkù tó bá ti kú mùsùlùmí àforíjì wọn ni ọ̀tọ̀rọ̀ ìwọ́ wá ń lọ bu ewé orí ibú kan síbi sàárè òkú àwọn àbí ọgbẹ́ oníkẹ́ ànábì náà ṣe bẹ́ẹ̀ fáwọn òkú kan pọ́lọ́hùn ní jẹ wọ́n yàbọ̀ lọ́wọ́ bá wọn fúyẹ́ ẹ̀yà àwa ní síwọ́ jà nàbí olè sànàbí ṣé mọ̀lẹ́ ká sọ fún ọ pé wọ́n fi ìyàjọ òkú onímọ̀lẹ́ sọ fún ọ èèyàn bu ni ọ ìwọ òró dáadáa sẹ́yìn tó kú kí ló ń rò sí ìyà ẹni ìyà ni wọ́n gan jama kèé sara súnà òun ni kòkò òkú ká máa wá jáwé tútù ká máa gbégi tútù kò nípìnlẹ̀ nú ẹ̀sìn ọlọ́run lọ́rán mọ́lẹ̀ kásánàbí lórí eléyìí lẹ́yìn àdíìsì àwọn sàábé ńláńlá kú ànàbí ọ̀jáwé sórí sàárè wọn ọlọ́run bá ní kánàbí wa Muhammad ní ìparí ọ̀rọ̀ ká máa tó sọ́ra ń bi ìtọ̀ yìí náà ni níbi àdíìsì àfáà wa Anas ọmọ Malik radiyallahu anhu wọ́n nípa ànàbí àsálàm ànàbí ní tànàzàwú ibi tá a ti dóná ládé o tànàzàwú mínà lìbáwólì ànàbí ní ẹ máa ṣe mọ́ra dáadáa níbi ìtọ̀ ẹ jọ ẹ ṣe mọ́ra dáadáa o ẹ ṣe mọ́ra dáadáa o fàyínà àmọ́ta àdábìlì kọ́búrì mi níwù ànàbí àsálàm ó lọ́pọ̀lọpọ̀ sàárè ọ̀pọ̀lọpọ̀ kí ni o ìyà sàárè àtàrà àtọ̀ ni ó ti wá jẹ́mọ̀sẹ̀ ti gbọ́ báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí sẹ́gbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jìyà náà sàárè ìtọ̀ ni ó fàyà wọn wọ́n tọ̀ wọ́n ṣe ìmọ́ra dáadáa àáfàá ní níparí o súnmọ́ iná mọ́nlámúyà taris nínà lìbáólì fi bádánì yìí wàfíyábì yìí fàṣọlátù rúgẹ́rù mọ̀kúbúlà last sentence náà nù táàfà fi parí ẹ̀ tọ́pìkì mi làábọ̀ síwájú ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àáfà ní ká wá lọ mọ̀ o gbogbo ẹni tó bá tọ̀ tí ò wá ṣọ́ra títọ̀ fi wá kán sí láṣọ àbọ̀ kán sí lára fàṣọláàtù wú gẹ́rù mọ̀kúbúlà ọlọ́run ní gbàrún ẹ̀ wọlé jẹ́mọ̀ sáré problem gbogbo ẹni tó bá tọ̀ kọ̀ wá kùlà kò bìkítà ìtọ́ fi wá dípọ́ kán àbára ọ wá lọ kírun fọlọ fàṣọláàtúhù gẹrù mọkìbọlà Ọlọ́run ní gbàrún rẹ o Ọlọ́run ní ṣe kí ni o kò gbàrún wọlé torí náà gbogbo wa o kí ọmọ wa mo tó sọ kò ní ọmọ àáfà ọmọ ẹlẹ́à ọmọ ọ̀sáàsù ọmọ alaji, ọmọ alaja, ọkẹ̀ máa tọ̀ káàkiri títì láti ilé ni ẹdí àti tírẹ́nì àwọn ọmọ wa ọmọ ńlọ ọtọ̀ ẹni ọgbàgì àlùwàlà ọmọ fẹ́ tọ̀ kọ́ bẹ̀rẹ̀ dáadáa ọmọ obìnrin fẹ́ tọ̀ kítọ̀ ọmọ kan sí jáàbù ẹ̀ gbogbo àwọn tá a mọ̀wọ̀ fáwọn ọmọ wa yẹn látòrí pàǹtì àtàwọn tó bá tó jọ kítọ̀ ọmọ kan sí ṣe irú àwọn tá a bá tírẹ́nì báyìí yóò nira fún wọn ká lọ ọtọ̀ kí tọ̀ máa ká sí wọn lára ẹ̀yin tẹ́ ẹ̀dẹ́jọ́bí náà jẹ́ àwòkọ́ṣe bàbá tó fẹ́ tọ̀ nínú ilé náà ni wọ́n wá rò pé wo wọ́n kẹ́kọ̀ọ́ sẹ́gbẹ̀ẹ́ ni bàbá sì dúró sí nǹkan ọmọ sì wò bí i dáàdì mi náà tún máa ṣe kí ni o wọ́n máa ń dúró tọ̀ lẹ́gbẹ̀ẹ́ lé òun náà bàbá tọ̀ káàkiri torí náà ká sọ̀rọ̀ àdíìsì tá a fi parí ẹ̀ ọ́ dẹ́rù bàyàn o àrẹ́bì ní tànẹ́zà wú mínà lùbáwò ẹ máa sì mára dáadáa ń bi ìtọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ iná amata adábìlì kọ́búrì mi níwù ìyàtọ̀ pọ̀ jù táwọn èèyàn jẹ nínú sàárè àtàrà àtọ̀ ní o ọlọ́run abiyọ̀mọ́jà jíyà o àwọn ọ̀fẹ́ jíyà lásẹ̀ǹsẹ̀ ìsìláàmù má jẹ́ kíyà ọ̀tọ̀ sí wa jẹ́ kárí ọ̀nà rẹ láyé àtijọ́ gbèǹde alkiyama láàlá haúlá wà láàkú wátá ilà bílá ilà rí ràdí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa asalaamaaleykum wa rahmatulahi wa barakatuh.